ohun tí bíbélì sọ ni wípé olúwa sì bẹ sarah ò bí ó ti wí olúwa sì ṣe fún sarah bí ó ti sọ ó tẹ̀síwájú sarah sì wí pé olúwa ti pa mí lẹ́rìn ayọ̀ gbogbo ẹni tó bá gbọ́ yóò rẹ́rìn pẹ̀lú mi àdúrà mi fún ẹlẹ́wùrọ̀ yìí ni wípé gbogbo ohun táyé ti fi pa wá lẹ́kún lówùrọ̀ yìí ọlọ́run àfi pa wá lẹ́rìn ayọ̀ a kò pín ọ̀sẹ̀ orúkọ tèmi ni ogunlẹ́yẹ Abraham Ayọ̀délé a ẹni tó ní sùúrù kì í ṣe ohun